gbogbo yín ẹ farabalẹ̀ lọ́sùn ẹ gbóhùn tádájọ́ ń wí o ọ̀rọ̀ aṣiwèrè nìkan ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa bára wọn mu bẹ́ẹ̀ ni kò sáṣiwèrè ń bì kan o àwọn tí wọ́n ròdòdò tí wọn ò tẹ̀lé àwọn tí wọ́n ròótọ́ ọ̀rọ̀ tí wọ́n yíjú sẹ́gbẹ̀ẹ́ kan àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ níyàtọ̀ kí ìfẹ́ ọkàn wọn lè ṣe bó tilẹ̀ jẹ́fẹ́ ọkàn wọn yìí kò láǹfààní tí ó ṣe faraàlú ń bì kan kọjọ́ tó súnmọ́lé làwa ti ń pariwo síta nígbà táwọn ìjọba ọ̀ṣun lábẹ́ aláàjì Isiaka Gbóyèga Oyètọ́lá ń sọ páwọn ò ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ láàrin ìwọ̀nba àsìkò tó kù káwọn lóye èyí ni pé níwọ̀nba àsìkò tó kù kóyètọ́lá lọ ó fẹ́ ṣètò ìjọba àbílẹ̀ ó fẹ́ kí wọ́n dìbò tuntun káwọn alága ìjọba àbílẹ̀ tó bá yàn yìí sí bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn náà kíá Oyètọ́lá mọ̀ o àwọn tí wọ́n jọ ń ṣèjọba náà mọ̀ àwọn tí wọ́n sì jọ wà nú ẹgbẹ́ òṣèlú kan náà mọ̀ pé kò sóhun táwọn fẹ́ fi rúbò báyìí ṣe ju láti dá wàhálà sílẹ̀ lọ nígbà téèyàn ń ṣèjọba látọdún kẹrin sásìkò tá a wà yìí tí ó ṣètò òdìbò tí ò yan alága àjọba àbílẹ̀ tuntun tó wáá jẹ́ lẹ́yìn tí wọ́n ti dìbò tí ò wọlé tó sì ti mọ̀ pọ́jọ́ tó kù tóun yóò lò lórí àga bíi gómìnà tó nǹkan mọ́ lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ ìkéde tó lòun ó ṣètò òdìbò tuntun àwọn tí wọ́n sì ń ṣètò òdìbò náà lè sọ̀rọ̀ nítorí bí wọ́n bá ṣètò òdìbò yìí àsìkò náà lọ́pọ̀ àwọn èèyàn yóò rówó tiwọn náà kò mí tí wọ́n rówó kò jẹ tí wọ́n ó sì rí ṣe láàrin ìgbà náà gbogbo owó tí wọ́n sì fẹ́ pín láàrin ara wọn lọ́wọ́ yìí owó aráàlú ni o kì í ṣe pówó mi wà níbì kan tó jù bẹ́ẹ̀ lọ Bóyètọ́lá àtàwọn èèyàn ẹ̀ bá wá fẹ́ dáadáa fáwọn ará Ọ̀ṣun kí ló dé tí wọn ò ṣètò òdìbò ìjọba àbílẹ̀ kó tóó dásìkò yìí kí ló dé tí wọ́n ń fètò náà dóní fọ̀ládọ́là lọ́jọ́ tó ti pẹ́ kí ló dé tó jẹ́ lẹ́yìn tí wọ́n ti dìbò tán tẹ́gbẹ́ òṣèlú wọn ò wọlé wọn wá rò pé yẹ káwọn sáré ṣètò òdìbò ìjọba àbílẹ̀ káwọn tó máa lọ àwọn olóṣèlú ò fẹ́ràn aráàlú ẹlẹ́ta àtàlámọ̀tara ẹni nìkan ló pọ̀ nù wọn àwọn alága ìjọba àbílẹ̀ tuntun Tóyètọ́lá fẹ́ sáré yàn yìí sóun oyetola wọn fẹ́ẹ́ bá ṣiṣẹ́ ni àbí ìjọba tuntun táráàlú dìbò yàn tó ń bọ̀ dájúdájú ohun tóyètọ́lá àtàwọn èèyàn ẹ̀ múra láti ṣe ni láti gbégidínà àṣeyọrí fẹ́gbẹ́ òṣèlú tó ń bọ̀ náà káràlú lè tètè bẹ̀rẹ̀ sí í pariwo péjọba náà ò dáa nítorí kò sí báwọn alága ìjọba àbílẹ̀ tí wọn kì í ṣọmọ ẹgbẹ́ kan náà pẹ̀lú gómìnà ó wọn ṣe ẹsẹ̀kẹsẹ̀ tí gómìnà náà bá dé ni ó bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wọn kò sì lè pẹ́ tí ó fi gba gbogbo ọ̀nà láti yà àwọn alága náà dànù nítorí àwọn lọ́ọ̀yà kan náà wọn ò gbé dìde pé bòtóyè tọ́lá ṣètò awúrúju ìbò lásán ni nínú gbogbo ọ̀rọ̀ yìí bí wọ́n bá fà lọ tí wọ́n fà bọ̀ kò sẹ́ni tí yẹ̀wò jẹjà àwọn aráàlú lọ yàtọ̀ sí gbowó aráàlú ni wọn yóò fi ṣòfò ní bí ọ̀nà méjì sí mẹ́ta àwọn aráàlú wọn yóò kó lọ́kàn sókè ńgbà tí wọ́n bá ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe. Bóyètọ́lá bá fẹ́ràn àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ṣèjọba lé lórí yóò fọ̀rọ̀ àǹdìbò sílẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá ń ṣe lọ fáwọn aráàlú yóò sáré parí wọn yóò sì gbéjọba sílẹ̀ wọ́ọ́rọ́wọ́ eléyìí ó fún láǹfààní láti padà dupò náà lọ́jọ́ iwájú bóun kò sì dù ú ẹni yòówù tó bá fà kalẹ̀ àwọn aráàlú ó sáré tẹ̀lé tọ̀hún nítorí wọn máa ròyìn ẹ̀bí èèyàn rere orúkọ rere lóyètọ́lá ní láàrin àwọn èèyàn ọ̀ṣun kò dẹ̀ tí sí dásìkò yìí kó wa ní dáa kó borúkọ ara ẹ̀ jẹ́ pátá nítorí tó dìbò tí ò wọlé kò ní í dáa kó sọ ara ẹ̀ dẹni tí wọ́n padà máa fi ṣe yẹ̀yẹ́ láàrin òṣogbo àbí kí là ń jẹ tí kì í tán bí òṣọlọ ọlọ́run kí ló fa gbogbo wàhálà yìí gan-an pàápàá ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí mà wá lé o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí